ọmọ ṣàdáre ọ̀pẹ̀yẹ mi òkú ọdún o. ọmọ ṣàdáre ọ̀pẹ̀yẹ mi òkú ọdún o. àpáta dé àpáta pàrẹ̀ ìwìdé láfíńdà máa gbọ́ o òní lọ́dún rẹ ọpẹ́ mi o ọmọ sádàrẹ ọgbọ́n ọdún okú yèdú àṣẹ ìta mọ́dún lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọmọ ire arẹwà lóbìnrin onínú ire ìpá èkìtì níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ bá ńlá ìwọ lọmọ nílùú òkè ó tí ìwọ lọmọ àjíwájíwá ìlẹ̀kẹ̀ okú ọdún bó ti sọdún èyí wàá ṣàmọ́dún wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé happy birthday to you o oh, and all the awi night we all wish you long life and prosperity o. Oh. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at Apata in one ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.